ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò àwárí orúkọ mi náà ni spirit fit ọmọkànyè inú mi tún dùn láti wà ní iwájú wa ní ìrọ̀lẹ́ tòní mo gbàgbọ́ pé ọlọ́run tuntun ní ìpèsè ńlá pàtàkì fún ìgbésí ayé ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ ibi tá a bá dé lọ́sẹ̀ tó kọjá náà làá ti máa tẹ̀síwájú òun ni pé ohun ohun tí àwọn ohun méje tí a ò gbúdọ̀ ṣaláì ní àti tí a ò gbúdọ̀ ṣaláì múlò láti lè jẹ àǹfààní ohun tí a ní ní ayé yìí ẹ tẹ́ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí lórí ohun ìdíyelé méje tí a lè fi rí ohunkóhun tá a bá ń fẹ́ ẹ a sọ pé eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀keje eléyìí tó jẹ́ eléyìí tó kéré jù òun náà ni owó ìyẹn ni pé owó ni ìdáhùn sí ohun gbogbo owó la máa fi ń rí ohun gbogbo tá a bá ń fẹ́ ṣùgbọ́n ṣé ní tòótọ́ owó nìkan lè fún wa ní ohun gbogbo tá a bá fẹ́ ni rárá ìdí nìyẹn tá a fi wò pé àwọn ìdíyelé méje tí a fi lè rí ohunkóhun tá a bá fẹ́ owó ló jẹ́ ẹlẹ́kejì èèyàn ni pé owó ni ó jẹun tó kéré jù nínú àwọn nǹkan téèyàn lè fi ní ohunkóhun tó bá fẹ́ láyé ìyẹn ni pé ohunkóhun tá a bá fẹ́ dà ohun tá a bá fẹ́ jẹ owó jẹ́ nǹkan pàtàkì ṣùgbọ́n ó jẹ́ eléyìí tó kéré jù ní gbogbo àwọn nǹkan tó yẹ ká ní nítorí pé tá a bá ní àwọn nǹkan tó kù tó bá jẹ́ pé owó nìkan là ń lépa àbí tó jẹ́ pé owó nìkan là ní tá a ní àwọn eh, ohun ìdíyelé mẹ́fẹ̀ẹ̀fà tó kù yìí kò sí bá a ṣe fẹ́ ní ohun gbogbo tá a nílò ní ìgbésí ayé yìí ìdí nìyẹn tó fi ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti mọ̀ ohun méjèèjì yìí dẹ̀ ni Kristi ti fi fún wa ohun méjèèjì ni Kristi ti ṣí wa lójú sí pé ká a lè múlò lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní gbogbo ìgbà tá a bá nílò láti tá a bá ní kinní yìí láti lò a gbúdọ̀ ṣe kí ni o a gbúdọ̀ mọ e, èwo nínú àwọn ohun ìdíyelé la nílò láti ná e, àwọn ibòmíì wà tó jẹ́ pé kò síbẹ̀ ṣe lówó tó owó yín ò lè gbà yín àwọn kankan wà tẹ́ gbúdọ̀ ní kó jẹ́ pé bẹ́ẹ̀ tiẹ̀ lówó láti òkè délẹ̀ tẹ́ bá dé ìpele yẹn owó ò lè gbanilà àwọn kan míì wà tá a tún máa ń ná gẹ́gẹ́ bí owó tí kì í ṣe owó tó tún lágbára ju owó lọ. ẹ̀ lónìí a ó máa wọ ẹlẹ́kẹfà eléyìí tí a pè ní bíbu ọlá fún ènìyàn bíbu ọlá fún ènìyàn ẹ tẹjẹ ká kọjá lọ sí ìwé òwe orí ìkejìdínlógún mò ń ka ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní ẹ̀bùn máa ń ṣí ọ̀nà fún ẹni tí ó fúnni lẹ́bùn a sì máa mú wọlé sí ọ̀dọ̀ àwọn olókìkí hmm. bíbélì pé ó ní ẹ̀bùn máa ń ṣí ọ̀nà fún ẹni tí ń fúnni lẹ́bùn a sì máa mú wọlé sí ọ̀dọ̀ àwọn olókìkí ẹ nítorí àkókò wa ẹ já kọjá lọ sókè lọ́hùn nígbà tá a bá yin ọlọ́run tá a bá ti tá a bá yin ọlọ́run tá a padà wá a ó bẹ̀rẹ̀ sí ní yànnà náà lórí ọ̀rọ̀ ọlọ́run tá a wò nísìn àti wípé báwo la ṣe lè fi bíbu ọlá gba ohunkóhun tá a bá nílò nínú ìgbésí ayé tá a wà ẹ já lọ sókè lọ́hùn. hallelujah hallelujah bí ẹni pé ká máa yin ọlọ́run lọ ló ṣe mí ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ibi tí a ti ń ba bọ̀ lẹ́ẹ̀kan nítorí àkókò òní tó wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bó ṣe lọ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ ń tẹ́ ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún wa mo ní owó jẹ́ ohun pàtàkì téèyàn gbúdọ̀ nílé ayé kódà owó jẹ́ ara ohun ìpèsè tí Kristi pèsè fún yín ìyẹn ni pé ó ní pé Olúwa ni olùṣọ́àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ohunkóhun títí kan owó ọmọ Ọlọ́run tó bá ń ṣe aláìní owó ó jẹ́ ẹni tí ò fi Olúwa ṣe olùṣọ́àgùntàn ayé ẹ̀ ó jẹ́ ẹni tó ń dágbé ìgbésí ayé ẹ̀ láìsí Ọlọ́run ó jẹ́ ẹni tí ò gba Ọlọ́run láàyè láti lè ṣàkóso gbogbo ìgbésí ayé ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí láti ṣe àwárí ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá abẹ́rẹ́ ẹni tó ti ẹ̀ ní àǹfààní láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá ẹ lè kọjá lọ sórí ẹ̀rọ ayélujára Kaftan TV Yorùbá lórí YouTube kẹ́kàn tẹ àwárí spirit phillips síbẹ̀ ẹ rí àwọn ètò tá a ṣe sẹ́yìn ẹ rí ti ọ̀sẹ̀ tó kọjá torí ó ṣe pàtàkì fún yín owó jẹ́ nǹkan pàtàkì tẹ́ gbọ́dọ̀ ní Kristi dẹ̀ ti pèsè rẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe máa rí gbà àti ṣàlàyé ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n ju owó lọ àwọn nǹkan míì wà tí Ọlọ́run ti pèsè nínú ìlàkalẹ̀ ayé yìí wípé tẹ́ ẹ bá lè ná nǹkan wọ̀nyí tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní owó ẹ lè rí nǹkan tí ẹlòmíì fowó rà ẹ lè rí nǹkan ẹ lè fi nǹkan míì rà tí ò kì í ṣe kí dẹ̀ ni nǹkan yìí ó ní bíbu ọlá fún ènìyàn bíbu ọlá fún ènìyàn bíbu ọlá fún ènìyàn jẹ́ ọ̀nà kan pàtàkì téèyàn máa fi ń gba ohunkóhun nígbà téèyàn ò bá lówó àbí níbi tí owó ò bá lè dé ìyẹn ni pé àwọn kan wà àwọn kankan àwọn àwọn àwọn ibì kan wà tó jẹ́ pé a dé tí àbárẹ́ èèyàn fà wá lọ́bẹ̀ àwọn ẹwo bíi tá a kà lẹ́kàn yẹn ó ní ẹ̀bùn máa ń ṣí ọ̀nà fún ẹni tí ó fúnni lẹ́bùn a sì máa mú wọlé sọ́dọ̀ àwọn olókìkí owó ò lè ṣe yẹn ẹlòmíì lè ní pé kí ni tó bá lówó ẹ̀ wá omi tó bá wẹ̀ ẹ̀ irọ́ ni àwọn ibì kan wà tó jẹ́ pé pẹ̀lú gbogbo owó ẹ̀ wọ́n á sì bi ẹ́ pé ta ni ẹ́ ta ló mọ̀ kíní kan ṣẹlẹ̀ sí mi ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nígbà tí mò ń wa ọkọ̀ lọ ní ojú títì àwọn ọlọ́pàá wá dá mi dúró wọ́n wá bẹ̀rẹ̀ sí ní béèrè ìkànnú àwọn ìwé mọ́tò mi mo wá ní pé à ìwé báyìí mo ní o mo gbàgbé ẹ̀ sílé ni o nítorí pé mo ṣẹ̀ ń ṣe nǹkan kan nípa ìwé yẹn mo wá gbàgbé lára ìwé mọ́tò yẹn wá pé mo gbàgbé lára ẹ̀ sílé bí wọ́n ṣe ní pé à pé níbo wàá bá wa dé station ṣẹ́ rí nígbà tí mo dé ìpele yẹn tán bá ní pé kí n san iye báyìí mo ṣe tá àti san owó ṣùgbọ́n ọlọ́pàá yẹn bá mi ó bá mi ó bá mi jà gidi gan ó ní pé láíláí pé òun òun ó ní pé mo máa bá òun dé station pé mo máa kọ ìwé wọ́n máa gba mọ́tò mi sílẹ̀ máa wáṣẹ̀ wá lọlé lọ mú ìwé yẹn wá ní ìpele yẹn owó ò lè gbà mí là kí ni nǹkan tó gbà mí là mo bá gbé fún mo bá pè mo bá pè dáàdì mi mo ní ẹjọ́ ìwé tí mo gbàgbé yẹn ẹ bá mi mú wá immediately yẹn náà ni dáàdì mi wá pè ẹnìkan láàrin ìgboro àwọn méjèèjì wá jọjọ dé níbi tí èmi ti wà mo ti wà pẹ̀lú wọn ní ẹ̀ẹ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn tó ń sọ pé láíláí kankan nǹkan báyìí ni mo máa ṣe nǹkan báyìí mo máa ṣe wọ́n ti kà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ní tòótọ́ gbogbo ìwé yẹn ló yẹ kó wà lọ́wọ́ mi ẹ má bá mi ká lọ mo fẹ́ fi nǹkan hàn yín kẹ́ ẹ lè mọ̀ pé ní ìgbésí ayé yìí àwọn kankan wà tẹ́ gbúdọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀dẹ̀ gbúdọ̀ ṣe ṣẹ́rí bí dádì àti arákùnrin tí wọ́n pè yìí báwọn méjèèjì ṣe dé àgọ́ ọlọ́pàá tí wọ́n fara hàn báyìí pẹ̀lú statement tí mò ń kọ lọ́wọ́ o àti gbogbo ẹ̀ bí ọ̀gá ọlọ́pàá ṣe ju ọwọ́ nìyà ó ní èé níbo ó ní ọ̀gá mi lélẹ̀ ó ní òun ò lè ṣe nǹkan kan ó ní kí má lọ kí má lọ kí má lọ. Hmm. kí nìkan tí mo fẹ́ fàyàn mẹ́ẹ̀ tí arákùnrin tó farahàn yẹn tí ò bá farahàn kì í ṣe pé màá sanwó nìkan àkókò mi wọ́n máa lò ó àwọn nǹkan tó yẹ àwọn nǹkan tí ò kàn mí wọ́n á tún fi lọ̀ mí nítorí kí ni o nítorí pé níbi tí mo dé yẹn owó nìkan ò lè gbà mí àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ ní ìgbésí ayé ènìyàn tó jẹ́ pé ẹlòmíì kan rò pé gbogbo nǹkan tó nílò láyé pé à tó bá ti lówó gbogbo nǹkan irọ́ àwọn ènìyàn kan wà ní ìgbésí ayé wa tó jẹ́ pé owó ò lè rà wọ́n a dẹ̀ nílò wọn ní ìgbésí ayé wa nítorí kíni tí wọn ò bá sí ní ìgbésí ayé wa àwọn nǹkan tó yẹ ká kàn rìn ká là ká kàn rìn ká gbẹ́sẹ̀ lé kọjá báyìí àwọn nǹkan wọn á wà á fi ogún ọdún ọgbọ̀n oṣù á máa fi bá yí ọlọ́run ló mọ iye ọjọ́ tí ń bá lò àti máa bá àwọn ọlọ́pàá yẹn pò bẹ́ẹ̀ yẹn pé torí kinní kankankan nǹkan tó kí dẹ̀ ṣe pé bóyá nǹkan yẹn mi ò ní o ṣùgbọ́n torí pé mo gbàgbé ní ọjọ́ yẹn owó òdẹ̀ lè gbà mí là àwọn àwọn ìdíyelé ṣe rí ohun mo fi sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá ẹ rí i pé ẹ ò pàdánù ètò kankan kí ọdún yìí ó tó parí nítorí àwọn nǹkan méjèèje tí mo fẹ́ ṣí wa lójú sí i ó jẹ́ nǹkan pàtàkì tá a gbúdọ̀ mọ̀ ń lò nínú ìgbésí ayé àìjẹ́ bẹ́ẹ̀ a kàn máa gbé ìgbésí ayé wa ẹlòmíràn kàn gbàdúrà gbàdúrà gbàdúrà whereas ẹni tí ọlọ́run ti fi ire rán níṣẹ́ sí òun fúnra ẹ̀ tó ń gbàdúrà ó ti fi ọ̀rọ̀ ẹnu lé dànù ó ti fi ọ̀rọ̀ ẹnu ó ti fi lé ẹni bẹ́ẹ̀ dànù ó wá ń gbàdúrà títí ó ń dúró de ìjọ́ tí ọlọ́run máa dáhùn àdúrà ọlọ́run dẹ̀ ti dá lóhùn àdúrà ṣùgbọ́n òun fúnra ẹ̀ kò mọ bá a ṣe ń ná àwọn ìdíyelé tó ju owó lọ ẹlẹ́kẹfà tó tún lágbára ju owó lọ òun ni bíbu ọlá fún ènìyàn ṣe rí arákùnrin tí mo ní kó bá dàdí mi wá yẹn kì í ṣe ènìyàn lásán kì í ṣe ènìyàn tó lè dédé rí níbikíbi ó jẹ́ ènìyàn pàtàkì láàrin àwùjọ tó fi jẹ́ pé ńgbà tó farahàn lẹ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn wọn ò lè ṣe nǹkan kan mọ́ ẹ jọ irú ẹnìyẹn wọn ń ṣe ẹni téèyàn ń pè lẹ́yìn ẹ̀ ló wá bá mi ní kó o ṣeé ṣe nǹkan kan wà tí dáàdì o irú ẹnìyẹn àti dáàdì mi ti jọ ní papọ̀ nítorí dáàdì mi náà bu ọlá fún ẹnìyẹn lẹ́nìyẹn ṣe pé ẹni báyìí ló pè mí mi ò gbúdọ̀ má débẹ̀ sórí àwọn kankan wà tó jẹ́ pé bíbélì là ń kà yìí o bíbélì là ń kà yìí ó ní ẹ̀bùn máa ń ṣí ọ̀nà fún ẹni tí ó fúnni lẹ́bùn torí tó bá ìjọ kan mo fẹ́ lọ kí mo fẹ́ lọ kí ẹnìkan tó jẹ́ bí ọ̀gá sí mi nínú iṣẹ́ nínú iṣẹ́ nítorí níbi iṣẹ́ mi tí mo ti ń ṣe àwọn kankan mo fẹ́ lọ mo wá gbé mo fẹ́ gbé ìgbésẹ̀ pé kí n lọ bá àwọn tó ti ń ṣe iṣẹ́ yẹn pé kán lè tún mú kán lè tún kán lè tún ṣí mi lójú sí àwọn kankan tí ò yé mi nígbà tí mo fẹ́ lọ ẹni tó fẹ́ ẹni tó fẹ́ mú mi lọ síbẹ̀ ó ní má lọ sí ibẹ̀ yẹn ní ọwọ́ òfo mo wá wò pé ah ẹ̀ tí mo fẹ́ lọ bá tó jẹ́ pé mọ́tò tó ń lò gan-an kì í ṣẹgbẹ́ ti tèmi ilé ọ́fíìsì wọn tó ń lò gan-an gbogbo kò sí nǹkan tí mo fẹ́ mú wá tó máa jọ lójú torí ẹni tó ti tí ó tí ọlọ́run ti ọlọ́run ti jogún nǹkan fún ni ṣùgbọ́n ẹnìyẹn sọ ọ̀rọ̀ kan ó ní má lọ sí ẹ̀dọ̀ ẹnìyẹn láì ṣe pé o mú nǹkan dání ìjọ yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ nípa ẹsẹ̀ yìí tó ní ẹ̀bùn máa ń ṣí ọ̀nà fún ẹni tí ó ń fúnni lẹ́bùn ìyẹn ni pé ìwọ tó gbé ẹ̀bùn wá fún yẹn yẹn ó ní ẹ̀bùn tó mú wá yẹn ó máa ń ṣí ọ̀nà nítorí kíni nígbà tó bá mú ẹ̀bùn lọ bá èèyàn tó ti ní nǹkan tó ń sọ fún ẹnìyẹn ni pé mo bu ọlá fún ẹ o mo bu iyì fún ẹ e o mi ò kà á e kún ènìyàn lásán o mo rí ẹ e gẹ́gẹ́ bí ènìyàn gidi sórí ẹ̀bùn tó fún ẹni yẹn kì í ṣe ẹ̀bùn tó fún ẹni yẹn ló máa mú kí ẹni yẹn máa wò pé èèyàn ah, gidi lẹ́ni bí kò ṣe pé ọkàn pé ìwọ náà nínú ekere tó níyẹn o rí i pé o lè fi fún mi ṣáàrí ẹ̀bùn máa kinní kan wà tí ẹ̀bùn máa ń ṣe nínú ọkàn ènìyàn ẹ̀yin náà wò tí abádédé dáwà tẹ́nìkan dídí wá fún wa ní ẹ̀bùn báwo lẹ ṣe rè pé ọkàn wa ṣe máa ń rí bó tiẹ̀ jẹ́ pé nǹkan tó wọ́n fún wa yẹn bó tiẹ̀ jẹ́ pé à nílò ṣùgbọ́n pé ẹni báyìí ló wá fún mi nìkan báyìí o kíní yẹn ò ní kúrò lọ́kàn wa wàá wò pé à kíní yìí o ẹni báyìí ló fún mi bó tiẹ̀ jẹ́ pé ò lò bó tiẹ̀ jẹ́ pé ó lè má wúlò fún ẹ ṣùgbọ́n nítorí ẹnìkan ló gbéra tó lọ mú nínú nínú àìní ẹ̀ ló fi sọ pé nǹkan báyìí o mo fi fún yín o pé kẹ́ ẹ gbà ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ibìkan wà ní ayé yìí tó jẹ́ pé ẹ lè dé tí ẹ ò bá mọ bí wọ́n ṣe ń ṣe kí ni o bí wọ́n ṣe ń bu ọlá fún ènìyàn ẹlòmíì akàn rí ènìyàn akàn akàn akàn akàn wò látòkè désàlẹ̀ òun fúnra ẹ̀ ò tó ẹnìyẹn o ṣùgbọ́n nítorí ìgbéraga nítorí àìní ìrẹ̀lẹ̀ àpè kí ni kí ló ní kí ló ní tó ń jọ lójú ìbóyá ènìyàn gẹ́gẹ́ dẹ̀ ni Ọlọ́run ti pèsè pé ó máa fà á lọ sí ìpele tó kàn ní ìgbésí ayé ẹ̀ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì níbi iṣẹ́ ayé ìbá ti lọ sí ìpele tó ní ìtẹ̀síwájú ṣùgbọ́n ẹni tó wò pé bóyá ẹnìyẹn ń ṣiṣẹ́ ní dìpátímẹ́ǹtì mi tó ti wò pé ẹnìyẹn kìlì ò sí nǹkan tó lè pa èmi àti ẹ̀pọ̀ àwa máa wò pé ẹ̀kín ni kí ló ní kò dẹ̀ ní mọ̀ pé irú ẹni yẹn ló yẹ kó jẹ́ ẹni tó máa jà fún ní ọjọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìgbéga ní ibi iṣẹ́ bóyá irú ẹni yẹn ni ìbájà fún tó bá jẹ́ wípé ó ti bu ọlá fún ẹni yẹn tó ti fi tó ṣe mọ̀ pé ẹ̀bùn ẹ̀bùn máa ń gbé orúkọ ènìyàn sí àyà ènìyàn ẹ̀bùn ẹ̀bùn máa ń mú kí orúkọ ènìyàn kó dúró sí àyà ọmọ ènìyàn ẹni tó bá fúnyàn lẹ́bùn kò sí èèyàn ò lè gbàgbé irú ẹni yẹn láì wọ́n pe ah àgọ́ ọwọ́ mi ẹni báyìí ló dẹ̀ fún mi o kí nìyẹn máa máa dún ní ọkàn wa ìyẹn ni pé ìjọ́kíjọ́ ta bá ti rí nǹkan rere tó jọmọ́ ìgbésí ayé ẹnìyẹn ẹnìyẹn la máa kọ́kọ́ rántí torí wàá wò pé ah ẹni báyìí tó ṣe nǹkan fún mi yìí ó yẹ kó lè ṣe nǹkan báyìí ó ní mo mọ ẹnìkan ó ní mo mọ ẹnìkan ẹ wo Joseph ẹ wo Joseph kí ni ó máa mú kí Joseph kúrò ní ọgbà ẹ̀wọ̀n kó bọ́ sí ààfin ọba ó ẹ èló èló ni Joseph fẹ́ san èló gẹ́gẹ́ bí owó ni Joseph fẹ́ san fún olúbodè ẹ̀wọ̀n ibi tí wọ́n fi Joseph sí tá a wá fi kúrò lẹ́wọ̀n tá a wá fi lọ sí ààfin ọba ṣẹ̀rí bẹ́ẹ̀ pé ní ìgbésí ayé owó nìkan kò lè ṣe ohun gbogbo owó nìkan kò lè ṣe ohun gbogbo tá a fẹ́ owó lè ra nǹkan tá a bá fẹ́ ṣùgbọ́n owó ò lè fún wa kò lè gbé wa dé ìpele tí Ọlọ́run ti pè wá sí àwọn ìdíyelé mi wà tó ju owó lọ eléyìí tó jẹ́ ẹlẹ́kẹfà òun ni bíbu ọlá fún ènìyàn bíbélì ni pé nígbà tí Joseph jí ní àárọ̀ ọjọ́ yẹn ó rí ojú àwọn méjèèjì ó ní pé ah ojú àwọn pípìn yìí ń kọrẹ́ lọ́wọ́ pé kí ló ṣe yín inú ẹ̀wọ̀n ni wọ́n ṣàjọ wà ó yẹ kí kálukú jí kó máa bá ìgbésí ayé ẹ̀ yìí ni ṣùgbọ́n Joseph ò ṣe bẹ́ẹ̀ Joseph bu ọlá fún gbogbo ènìyàn nínú ìgbésí ayé ẹ̀ ló ti ń bu ọlá ìgbésí ayé ẹ̀ nìyẹn ní gbogbo ìgbà ó máa ń bu ọlá ó máa ń bu iyì fún ẹnikẹ́ni tó bá bá pàdé inú ìwà yẹn ló ti bá agbọ́tí ọba àti ẹni tó agbọ́tí ọba méjèèjì tó ti bá wọn pàdé tó ti wá bí ojú yín ṣe rí kò dẹ̀ da ò kí nìkan tó ṣẹlẹ̀ ojú yín kò kò jọ ẹni tí ara ẹ̀ dá gágá láàrin ẹni kí ló ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ kò sí nǹkan kan ó kó ọ̀yàyà mọ́ wọn ó fún wọn ní iyì tiwọn ah! ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ láti lè bá àwọn ènìyàn rìn ọ̀pọ̀lọpọ̀ ẹni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí ó pera ẹ̀ ní kìrìsìtẹ́nì ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ìgbésí ayé ẹ̀ pẹ̀lú bó ṣe ń bá àwọn ènìyàn ah! ẹ mọ̀ pé ẹ nì í gan-an bó ẹ fẹ́ lè sọ pé ṣé eléyìí tí ó dẹ̀ mọ báyìí ìdí nìyẹn tí ayé wa ò fi kúrò lójú kan nígbà tá ò lè ẹ ó ní ó ní kíni ó ní ṣé ọmọ inú mi màá máa sọ yẹsà yẹsà fún níbo ó ní kò ṣeé ṣe o ṣé o mọ̀ bóyá ibẹ̀ ni ọlọ́run gbé ire ayé ẹ tó kàn sí ni o ò mọ bíi tí ìbùkún ọlọ́run ti ń wà bíbélì sọ ó ní fúrúgbìn láàárọ̀ fúrúgbìn lọ́sàn-án fúrúgbìn lálẹ́ ó ní torí pé a kò mọ eléyìí tó máa so èso rere bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa ṣe rí nítorí ẹ̀bùn ẹ̀bùn ló máa ń ṣí ọ̀nà fún yàn ṣé orí tó bá fẹ́ kí ọlọ́run ṣí ọ̀nà fún ẹ èèyàn lọ́lọ́run máa lò ibà ò dẹ̀ ni ọlọ́run ṣe fẹ́ lo ènìyàn nígbà tí ìwọ fúnra ẹ̀ gan o ti fi gbogbo ìwà inú ẹ o ti fi lé gbogbo ènìyàn dànù ẹlòmíì tó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ sí ènìyàn báyìí ẹ dẹ̀ wò pé àhàhà ah, ah, ah, èṣù gan kọ́ṣẹ́ lẹ́dọ̀ ẹni á dẹ̀ wo ládùgìdì á dẹ̀ á dẹ̀ wọn ọ̀rọ̀ fún ẹnìyẹn débi pé ẹnìyẹn gan tún lọ máa ronú pé àhà ṣé òun nìkan tán báwo ni irú ìgbésí ayé ẹnìyẹn ṣe fẹ́ ní ìtẹ̀síwájú kò ṣeé ṣe nítorí ẹ̀bùn ènìyàn ló máa ń sọ ipò ènìyàn ẹ̀bùn ènìyàn ló máa ń sọ ipò ènìyàn ẹlòmíì ó ní ẹ̀bùn èébú <laughs> tó bá búyàn ẹlòmíì lè búyàn débi pé wàá fẹ́ lè wọlé ṣe ríru ẹni bẹ́ẹ̀ kò lè rìn jìnnà láyé kò sí kó gbàdúrà lórí òkè Kilimanjaro kò lè rìn jìnnà láyé nítorí kí ni o ẹ̀bùn èèyàn ló máa sọ ipò ènìyàn ìdí nìyẹn tá a fi gbúdọ̀ máa kọ́ bá a ṣe ń bu ọlá fún ènìyàn má sọ pé mo jù ú má sọ pé ó jù mí ẹnikẹ́ni tọ́lọ́run bá ti gbé sí ìpele a gbúdọ̀ fi ọlá yẹn jìn ín ṣe wá rí a gbọ́dọ̀ dàgbàsókè nínú bíbu ọlá fún àwọn ènìyàn débi pé bíbélì ní pé ẹ máa bọ̀wọ̀ fún ara yín ó ní pé ẹ máa ọmọ ọlọ́run lẹ jẹ́ pé mo bọ̀wọ̀ fún ẹ ò túmọ̀ sí pé o ti jù mí lọ ṣé ẹ rí ẹ̀mí ìgbéraga jẹ́ ẹ̀mí burúkú bíbélì ní pé ìgbéraga ní síwájú ìparun ṣé ẹ rí ìgbéraga nínú ọkàn àyà ènìyàn òun ló máa ń mú kí ìparun dé báyàn lójijì tí èèyàn bá lè rẹra ẹ̀ sílẹ̀ tó lè tó lè bu ọlá fún gbogbo ènìyàn tó bá bá pàdé sórí àti ní ìtẹ̀síwájú ẹ̀ ò jìnnà mọ́ rárárárá nítorí kí ni gbogbo ènìyàn tó bu ọlá fún yẹn bí ìgbà téèyàn téèyàn téèyàn gbin irúgbìn sínú ọkàn àwọn ènìyàn ni ó máa padà wá so èso gbogbo ọ̀rọ̀ tá à ń sọ sí ènìyàn gbogbo ìhùwàsí tá à ń ṣe irúgbìn ni ó máa padà so èso níjọ́ kan lẹ́nìkan déédéé pè mí pé à ṣó o ò léèyàn tó lè ṣe nǹkan báyìí ni mo ní àmì òní ṣe rí ní bí mo ṣe sọ ni mo kàn rántí mo ní ẹni báyìí dẹ̀ lè ṣe o nítorí kíni ẹni yẹn ti kó irúgbìn kan sínú mi tí ò jẹ́ kí orúkọ ẹ̀ kó kúrò nínú ọkàn mi ìdí nìyẹn tí mo fi lè dárúkọ ẹ̀ nǹkan náà tó ṣẹlẹ̀ sí Joseph nìyẹn nítorí Joseph fún irúgbìn ó mú ìtura wá sí ojú àwọn eh, àwọn agbọ́n tí Fáráò yẹn àti ẹni tó ń dáná fún Fáráò àwọn méjèèjì ó ń mú ìtura bá wọn ṣe rí nǹkan tó ṣe fún wọn láàárọ̀ ọjọ́ yẹn wọn ò gbàgbé ẹ̀ nígbà tí yẹn padà dé ààfin gẹ́gẹ́ bí Joseph ṣe sọ Joseph ní kó má gbàgbé ó gbàgbé ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ìrántí Ọlọ́run dé tí àì tí ìdáhùn sí àdúrà Joseph máa dé bíbélì ni pé Fáráò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìyẹn kan lọ gbóúnjẹ ló bá fi kọ́ ó ní ah mo mọ ẹnìkan mo pa á láṣẹ ní orúkọ Jésù ní ibi tí wọ́n á ti dá orúkọ yín láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí níbi tí wọ́n á ti dá orúkọ yín ẹni tó máa sọ pé ah mo mọ lágbájá ó lè ṣe iṣẹ́ báyìí lórúkọ Jésù agbára Ọlọ́run kó ràn yín lọ́wọ́ torí mi tẹ̀ mọ́ mo fẹ́ gbàdúrà torí ẹ̀yin fúnra yín ní iṣẹ́ àti ṣe ẹlòmíì ó yẹ kán ti dárúkọ ẹ̀ ṣùgbọ́n ó ní à ó ní irọ́ ó ní bò ó ní kí wá fún níṣẹ́ tán sí kó tún wá máa bá mi jà ó ní irọ́ o ó ní mi ò ní mi ò ní dárúkọ ẹ̀ bí kinní yẹn á dẹ̀ ṣe lọ nígbèsè ayé ẹni yẹn ẹ kàn wo irú wàhálà tí n bá kóra mi sí lọ́jọ́ yẹn tí wọn ò bá pe irú ẹni yẹn wá bí ẹni yẹn ṣe ń fara ibi tí mo kọ kinní yẹn dé náà mo kọ dé ìwé yẹn waste ṣe àwọn kankan wà tẹ ní àwọn ibi kan wà ní ayé tẹ ẹ lè kọjá pẹ̀lú owó lásán ẹ nílò ohun ìdílé ìdíyelé mi òun dẹ̀ ni mo ti fi hàn bíbu ọlá fún ènìyàn ó ṣe pàtàkì ẹ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ láti máa bu ọlá fún àwọn ènìyàn ọmọ ọlọ́run la pera wa onígbàgbọ́ la pera wa tí ẹ̀mí Kristi bá wà nù wá bíbélì ni pé ẹ kẹ́kọ̀ọ́ bíi ti Kristi ẹni tó rẹra ẹ̀ sílẹ̀ títí dé ojú ikú ẹnikẹ́ni tó bá pera ẹ̀ ní ọmọ ọlọ́ ó gbúdọ̀ rè rẹra ẹ̀ sílẹ̀ títí dé ohunkóhun yòówù kó lè dé nítorí pé a mọ̀ pé àwa ju aṣẹ́gun lọ ẹnikẹ́ni ò lè chí tiwa kò possible ìdí nìyẹn tó yẹ pé a fi gbúdọ̀ rẹra wa sílẹ̀ níbikíbi tá a bá bára wa pàdé ṣé ẹni mo ṣe dé ibẹ̀ mo ṣe wo àgọ́ alápá yẹn mo ti sọ pé ah ẹ̀mí mímọ́ kí ni nǹkan tó yẹ kí n ṣe ẹ̀mí mímọ́ ṣáà ni pé ní sùúrù nǹkan tẹ́mi ọlọ́run sọ fún mi ni ó ní ní sùúrù gbogbo nǹkan tó dẹ̀ ní kí n ṣe mò ń ṣe bí ẹni yẹn ṣe dé báyìí gbogbo ẹ̀ dẹ̀ kánṣu kò sí owó tí mo fẹ́ san bẹ̀yẹn tó lè gbà mí nǹkan tán bá fẹ́ ṣe fún mi wọ́n á fi mí ṣe torí gbogbo nǹkan tí wọ́n fi lè mú mi gẹ́gẹ́ bí òfin wọ́n ti ní so àwọn ìṣẹ́rí àwọn wàhálà kan wà ní ayé ìtẹ̀ ń báyé nítorí pé kò sí èèyàn ọlọ́run dẹ̀ ti rán èèyàn sí yín ẹ̀yin fúnra yín lẹ ti fi ẹnu àti ìwà ọwọ́ yín ẹ ti fi lé wọn dà ẹnìkan gbọ́ mi lọ́wọ́ ó mọ̀ ní pé nǹkan tí mo sọ ìwọ gangan ló bá wí ẹni tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ ó ti fi ìwà inú ó ti fi lé dà mo gbàdúrà orí ọ̀fẹ́ ọlọ́run tá ọlọ́run á fi tá ọlọ́run á fi gbé ènìyàn míì dìde kó bà lẹ́yìn àánú kó wá ayé yín rí nítorí nǹkan ẹyọkan tẹ́ lè fi yí padà ní àánú ọlọ́run nìkan ló lè yí irú situation yẹn padà ẹ wọ́n ti ń ṣẹ́jú sí mi lókè lọ́hùn tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa tẹ̀síwájú lórí àwọn ìdíyelé tá a lè fi ní ohunkóhun tí ọlọ́run ti pèsè fún wa nínú ìgbésí ayé yìí ẹ ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ̀mí ìrẹ̀lẹ̀ jẹ́ ẹ̀mí tó ṣe pàtàkì tá a gbúdọ̀ gbé fi bá ayé wa rìn tá a gbúdọ̀ fi gbé ìgbésí ayé wa nítorí nípa bíbu ọlá fún àwọn ènìyàn ṣe é tẹ́ bá gbàgbé ibi tá a kà ó ní ẹ̀bùn ènìyàn ṣe é bíbu ọlá kì í ṣe nípa ẹ̀ka san ẹ̀ka rọ̀ a gbúdọ̀ lè fi fún àwọn ènìyàn ìyẹn ni pé a gbúdọ̀ jẹ́ kí nǹkan kúrò ní àgọ́ ara wa ká fi fún ẹlò ẹlòmíì nítorí nípa ẹ̀bùn tá a gbé fún àwọn tó ga jù wá yẹn òun ló máa jẹ́ kí orúkọ wa lè máa dúró ní ọkàn wọn nígbà tó bá tí ayé wa bá máa sún kan ohun rere wọn á lè rántí wa abáyẹn tó ń gbọ́ mi lọ́wọ́ tí ò tí ì ní ìyá ní pẹ̀kun kò sí bó ṣe fẹ́ jẹ àǹfààní gbogbo nǹkan wọ̀nyí ẹ lè gbọ́ ó lé òkà àyà wí tẹ̀lé mi pé jésù olúwa mo gbàgbọ́ wípé o kú wípé o sì jíǹde fún mi lọ́jọ́ kẹta mo gba ìyá ní pẹ̀kun sínú mi lónìí látòní lọ ọmọ ọlọ́run àmín tẹ bá ṣe gbàdúrà yẹn inú mi á dùn láti bá wa ní gbólóhùn papọ̀ ẹ lè kàn sí mi lórí nọ́mbà tó ń farahàn lójú àwòrán yìí ẹ ká lè jọ ṣe ká lè jọ gbàdúrà pọ̀ dẹ́ mo ní ọ̀rọ̀ gbólóhùn kan pàtàkì fún yín tẹ bá ṣe jẹ gbàdúrà yẹn pẹ̀lú wa ẹ tó bá di ọ̀sẹ̀ tó ń bá tún máa tẹ̀síwájú náà àwọn ohun ìdíyelé méje tẹ gbúdọ̀ ní ẹ má gbàgbé owó ni ohun yẹn ẹlẹ́keje eléyìí tó kéré jù eléyìí tó jẹ́ ẹlẹ́kẹfà òun ni bíbu ọlá fún àwọn ènìyàn nítorí pé iye àwọn èèyàn tá a bá bu ọlá fún ló máa sọ irú àwọn ènìyàn tí ọlọ́run máa lè lò fún ìgbésí ayé wa títí di ọ̀tẹ̀ tó ń bọ̀ orúkọ mi ò yí padà orúkọ mi náà ni Spirit Philip Ọmọkànyìn ó dàbọ̀. àwọn ìyá ìnípẹ̀kọ̀.